الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين ọpẹ́ni fún ọlọ́run ọba abẹ́lọ́run ọba kó má ṣe ìgbà sọ̀láàtì wa anọ́bíwa muhammad sallallahu alayhi wa sallam ó ní man ata àrọ́ọ̀fà man ata àrọ́ọ̀fà ó ní ẹnikẹ́ni tó bá lọ sí ọ̀dọ̀ àwọn yẹ̀mí wò man ata àrọ́fà ẹnikẹ́ni tó bá lọ sí ọ̀dọ̀ yẹ̀mí wò lam tukubalu sọ̀láàtùhù ọlọ́run ọba ò ní gba irun ẹ̀ arba'ina layla fún forty days man ata àrọ́fà ẹnikẹ́ni tó bá lọ sọ́dọ̀ yẹ̀mí tó ní bàbá ẹ bá mi wò ọmọ mi ó fẹ́ lọ sí skul báyìí báyìí ẹ bá mi wò ẹ ṣó máa dáa bí ò ní dáa ọmọ mi fẹ́ gbaṣẹ́ báyìí ẹ bá mi yẹ̀ wò ọmọ mi fẹ́ fẹ́yàwó ọmọ mi fẹ́ lọ́kọ ẹ bá mi yẹ̀ wò àti gbogbo àwọn ọ̀nà táwọn èèyàn máa fi wò pé kán yẹ̀ wò kán yẹ̀ wò ànábì sallallahu alayhi wa sallam ó lẹ́nikẹ́ni tó bá lọ bá yẹ̀mí wò ọlọ́run ò ní gba àwọn ẹ̀fún forty days kò sì gbọ́dọ̀ má kì a máa kírun yẹn ṣùgbọ́n ọlọ́run ọba ò ní ṣe kí ni ọlọ́run ò ní gbà kò sì gbọ́dọ̀ má kì eléyìí wá fúyẹ́ ànábì sallallahu alayhi wa sallam ó ní ẹni tó bá bẹ̀yẹ tó bá lọ bá yẹ̀ mí wò pé bàbá ẹ bá mi yẹ̀ wò ó kọ̀ nìkan lọ kọ́bọ̀ òun yẹ̀ wò ni ọlọ́run ò ní gbà rẹ̀ fún forty days ó wá ní man ata àrùn ọ̀fà ẹnikẹ́ni tó bá lọ bá àwọn tí wọ́n ń woṣẹ́ ó ní kí wọ́n bá wàsà aláhùn wàá ìhìn ó wá béèrè lọ́wọ́ wọn pé kán bóun yẹ̀ wò wà á mànàbí wà sọ dákọ̀hù nígbà tí wọ́n wá wo iṣẹ́ yẹn fún un ó wá gbà pé á ah, bàbá yẹn ríran ó gbà lódodo ẹni àkọ́kọ́ ó lọ bá wọn ó béèrè nǹkan lọ́wọ́ wọn mọ́ ti sọ ẹ̀ní ẹ̀ ló rọ̀ mọ́ àwọn bàbá irọ́ wọn pọ̀ ṣóun lójú inú ni ojú mélòó ló ní ṣó lójú mẹ́rin ni ẹ wá òkà nígbà tí wọn ìdúwọ náà mọ̀ pé kò lójú mẹ́rin kí ló dé tó lọ sọ́dọ̀ ẹ̀ látara ìní sabat àìnídúró déédé ó máa ń ti àwọn èèyàn káàkiri àdánwò àjálù ó lè ti àwọn èèyàn káàkiri ṣùgbọ́n gbọ́n bá sọ gbogbo ẹ̀ tòun náà wá ronú sí pé ọmọ ẹ̀dẹ́ ènìyàn dọ́rùn fà tọ́ọ̀lì bu wàlìmọ̀tòlóòbù àwọn tẹ lọ báyìí náà ọ̀lẹ ni wọ́n ọ̀lẹ rẹ̀ yìí náà ibẹ̀ nìmí àti máa ronú bí bàbá yìí náà ń sìn tó ní ẹ òun máa ṣe kinní kan fún wa àṣírí àmàbò ìbínú lè tiẹ̀ náà lórí jákujàku yìí ṣé táṣírí ẹ bá bò kò ní rówó ra flat screen sínú pálọ̀ táṣírí ẹ bá bò kò ní kọ́lé òun náà máa ṣe mìrẹ́ǹtì káàkiri ṣé táṣírí ẹ bá bò irú aṣọ tóun náà máa wọ̀ ni kò gbàgbọ́ ṣùgbọ́n lọ bá ọlọ́run ò ní gbà wẹ̀ forty days ṣùgbọ́n wá rí èèyàn kan ó ní wàsọ̀ dákọ̀ hóhù bí máa kọ́ọ̀lì àwọn wàsọ̀ dákọ̀ hóhù fi máa kọ́ọ̀lì ìgbà tí yẹ̀mí wo wá wo iṣẹ́ tán gbogbo tó sọ yẹn ó wá gbà pé a ah, bàbá yẹn ríran ojú ojú mẹ́fà ni bàbá yẹn ní ó fi kan wòkè ìkan iwájú ìkan ẹ̀yìn bàbá yẹn lójú ó ríran bó ṣe sọ gẹ́lẹ́ bẹ́ẹ̀ ló ṣe rí wàkọ̀dé ashraka bima unzila ala muhammadin sallallahu alaihi wasallam ànábì sallallahu alaihi wasallam ní tó bá wá gbàgbọ́ tó gbà pé òdodo ló sọ ó ló ti ṣe kèfèrí sí nǹkan fi rán ànábì muhammad sallallahu alaihi wasallam ó túmọ̀ sí wípé nínú tó lè yọ̀yọ̀ kúrò nínú islam téèyàn bá ti jẹ́ mùsùlùmí òun ni kéèyàn ní ìgbàgbọ́ sí àwọn tí wọ́n ń woṣẹ́ kódà ẹni tí ò lọ bá wọn òun ò kàn lọ bá wọn ó kàn gbà pé àwọn tó ń woṣẹ́ yẹn náà ríran o ohun tó bá dẹ̀ rí à bó ṣe máa ń rí nìyẹn o ẹni yẹn náà ti ṣe kèfèrí so mùsùlùmí ò gbọdọ̀ gbàgbọ́ a gbọ́dọ̀ gbà pé èṣù ló wà díẹ̀ pé wọn ò ríran ọlọ́run ọba ní dọ́ọ̀fà tọ́ọ̀lìbù wà lùmọ̀tòlù tẹ̀ lọ bá wọn ọ̀lẹ́ ni yín àwọn tẹ̀ lọ bá náà ọ̀lẹ́ ni wọ́n oríṣiríṣi ọ̀nà làwọn èèyàn ń lò láti fi láwọn ríran ó wà nínú wọn mọ́yà tí a máa lò bí ẹni tó jẹ́ wípé idán ló lò àṣíṣírù magic òun ló ń lò ó wà nù wọn bẹ́ẹ̀ àwọn tí wọ́n bá wá lo sihir yàtà àmàlùnà má àlejò àwọn máa ń ṣiṣẹ́ pẹ̀lú àwọn àlùjọ̀nù ọlọ́run sì ti sọ fún wa wípé ó ń bẹ nínú àwọn ọmọnìyàn ya'uduna birijali minal jinni fazaduhum rahaqa àwọn tó jẹ́ pé wọ́n máa ń wá ìṣọ́ lọ́dọ̀ àwọn àlùjọ̀nù wọ́n á máa wá ìṣọ́ wọ́n á máa wá ààbò wọ́n á máa wá ọ̀nà àbáyọ lọ́dọ̀ àwọn àlùjọ̀nù fazaduhum rahaqa àwọn àlùjọ̀nù ìtì sọ wọ́n nù. ó túmọ̀ sí pé gbogbo àwọn tí wọ́n ń wo iṣẹ́ yẹn tí wọ́n bá ti ń ṣe pẹ̀lú àlùjọ̀nù kí làlùjọ̀nù máa ṣe fún wọn àlùjọ̀nù á sọ wọ́n nù ó túmọ̀ sí pé bọ́ọ̀lù mòdélò àwọn tí wọ́n ń woṣẹ́ fáwọn èèyàn ẹni tó ti sọnù ni wọ́n wọ́n á sì máa sọ àwọn tó bá lọ bá wọn wọ́n á máa sọ wọ́n nù ọlọ́run ní ìnáma sọ́nà àrùn kẹ́yìrù sáàhìrì ọlọ́run ní gbogbo tí wọ́n ń ṣe yẹ ète àwọn onídọ́ni wàlà yúflẹ̀ṣù sáàhìrù haifu ata gbogbo onídán wọn ní ṣoríire gbogbo ibi tán bá wà ọlọ́run ló sọ bẹ́ẹ̀ láyúflẹ̀ṣù wọn ní làlùyọ wọn ní ṣàṣeyọrí haitu ata gbogbo ibi tí wọ́n bá dé so téèyàn bá ti lọ ń bá yẹ̀mí wò ó ti lọ ń bá wọn lórí ibú tọ́lọ ni wàlá yuflihu sáhírù àwọn olùwòṣẹ́ yẹn olùpínà yẹn wọ̀ ní sóríire láíláí haitu ata gbogbo ibi tí wọ́n bá dé orí ibú ni wọ́n máa kó débẹ̀ ìran kan náà àwọn tí a máa lọ bá nìyẹn tí wọ́n ń fún ni àwọn ìran kejì yìí mọ́yà ta'amalu bil akhbar àwọn tó jẹ́ pé information ni wọ́n máa ń tẹ̀lé yatarabbasuna bikum wọ́n á máa ṣọ́ yín káàkiri wọ́n á máa ṣọ́ movement yín wọ́n á máa ṣọ́ àwọn tó súnmọ́ yín tó bá ti gbọ́ information kan báyìí àwọn lọ ṣe kí ni wọ́n lọ lò nìyẹn information tó ń gbọ́ ìmí wà nù wọn tó bá fẹ́ gbọ́ information ọ̀dọ̀ àlùjọ̀nù náà ló ti máa gbọ́ information bàbá ọlọ́sọ yìí ọ̀sán yìí lè fi sọ fún àlùjọ̀nù ó lè fi lálùjọ̀nù tó ń lò tó ń sọ fún ìgbà míì sì wọ́n máa ṣiṣẹ́ pẹ̀lú news ẹ̀rọ àwọn ẹlòmíì á ní à òun ti ríran olúwa ti fi òun ohun tó máa ṣẹlẹ̀ ní nàìjíríà ẹ forecasting bí àwọn oníwẹ́dà àwọn tó ń forecast wẹ́dà yẹn kò sí tó burú bíi tàwọn yẹn o ìmọ̀ ni o ìmọ̀ ìṣàkíyèsí pé tójú ọjọ́ bá rí báyìí òjò máa rọ̀ tójú ọjọ́ bá rí báyìí òjò ò ní rọ̀ tójú ọjọ́ bá rí báyìí iye pàṣẹ́ntéèjì òjò báyìí ló máa rọ̀ ìyẹn gbogbo ẹni tó bá kọ tí ìwọ náà bá ti ń ṣàkíyèsí ẹ ìwọ náà lè mọ̀ bọ́ọ̀ náà bá wá sọ ọlọ́run ọba tó jẹ́ pé gbogbo fọ́máàtì wà lọ́dọ̀ ẹ̀ ó lè tún yí padà mọ́ wọn lọ́wọ́ so probability ni òun náà ni gbogbo tí wọ́n bá sọ àwọn èèyàn míì wá ní information ni ó lè jẹ́ ròyìn tó ti gbọ́ ẹlòmíì political strategist ni ó mọ̀ nípa politics dáadáa ó ti wá wò ó bíi kéèyàn kan bọ́ta kó ní Peter Obi máa di president ṣùgbọ́n àwọn wàhálà kan pọ̀ wájú ẹ̀ nínú wàhálà tó pọ̀ wájú ẹ̀ ni pé àwọn èèyàn ẹ̀ náà máa jàmbá ẹ̀ ṣẹ́bẹ̀ẹ́ pé tó bá di president sí kí ló máa sọ á ní ṣèbí mo ti sọ pé Peter Obi máa di president tí ò bá wá di president á ní ṣèbẹ̀ẹ́ rí pé mo ti sọ àwọn èèyàn ẹ̀ náà lọ́jà ń báyìí ṣẹ́bẹ̀ẹ́ pé gbogbo yẹn ní possibility kó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ó ti wà so làákàyè àwọn èèyàn làwọn yẹn fi ń ṣeré ẹlòmíì ni wọ́n ti ní àwọn tó ń bá wọn ṣiṣẹ́ láwùjọ ó lè jóbìnrin wọ́n wá rán sáárín àwọn obìnrin ó lè máa bá àwọn obìnrin yẹn ṣeré ó lè máa bá wọn ṣọ̀rẹ́ àwa máa gbọ́ information ẹni tó wà tọkọ ẹ jáde àwọn obìnrin á sọ ẹ olórí ibú ẹ olórí kíní kan ẹ ẹ ó ṣe báyìí ẹ ó ṣe báyìí ó ṣe báyìí ó ti gbọ́ information á lọ fáwọn tọjọ́ ń ṣiṣẹ́ nígbà tí ọkọ náà bá wá débẹ̀ àbí kíní kan wọ́n lè máa kọjá kan ní arákùnrin a rí i pé olúwa fi hàn mí pé so gbogbo àwọn wọ́nrọ̀wọ̀nrọ̀ báyìí gbogbo ẹ̀ náà làwọn èèyàn máa ń lò àwọn èèyàn máa ń fi psychology àwọn èèyàn wọ́n máa fi ń ṣeré nínú ọ̀nà tó máa ń gbà láti fi ṣeré wọ́n á wò pé tí bá tó bá wá bá mi tó ní bẹ́ẹ̀ wo nǹkan tí bá ní mo bẹ́ẹ̀ wò kí ni mo lè sọ tó máa tẹ́ ẹ lọ́rùn kí mo lè sọ tó máa tẹ́ ẹ lọ́rùn based on àwọn information tó ti gbọ́ nípa nǹkan yẹn lọ́dọ̀ àwọn àfa tọmọ bá fẹ́ fẹ́ yàwó tàbí fẹ́ fọ́kọ tó lọ bá wọn wọ́n á ní nọ́ọ̀rí ni mọ́ọ̀hí ni iná ni omi ni wọ́n ti ní tàmínọ́lọ́jì oríṣiríṣi tùrọ́bí ni ẹ̀yẹ̀pẹ̀ ni gbogbo ẹ̀ pátápátá àrùn wọn jẹ́ wọ́n á ti wo pé ìwọ tó wá bá wọn kí ni tó ń fẹ́ kí ni tó máa wọ̀ ẹ́ so gbogbo ilé pátápátá làákà ìyàwó èèyàn ni wọ́n fi ń ṣeré ṣùgbọ́n gbòjẹ́pàwá náà là ń lọ bá wọn jẹ́ẹ́jẹ́ ni bàbá àáfàá jókòó ní ilé ẹni tí wọ́n ra tọ́ ìrí fún nígbà tó wà kékeré ó bá fi tọ́ ìṣeré ó fi ẹ̀pẹ̀ ṣeré àbó fi tẹ̀sùbá ṣeré ìwọ ló lọ bá àáfàá tẹ́bi ti ń pa látàárọ̀ òun náà bá wò pé kí ni kò ń ṣe ló fi jẹ́ pé àwọn èèyàn gbọ́dọ̀ ṣọ́ra ọlọ́run bá ti gbé kalẹ̀ fún wa istikhara istikhara ti wà ń bẹ̀ tá a máa ṣe ànábì wa muhammad sallallahu alayhi wa sallam ó ní idha hamma ahadukum bi amri ó ní téèyàn kọ́nu yín bá ti gbà á lérò láti ṣe nǹkan kan tó ṣe pàtàkì inú ìgbésí ayé ẹ̀ falyusalli rak'atayn kó yọná fílà méjì tó bá yọná fílà méjì tó falyaqul kó wá máa wí pé allahumma ìrẹ́ ọlọ́wọ́n ọba inni astakhiruka bi'ilmika wa qudratik mò ń wá ẹ ní olùtọ́sọ́nà olùdarí pẹ̀lú kíni pẹ̀lú agbára rẹ àti ìmọ̀ rẹ fáìmù kàtà àlàmù wàlà àlàm ìwọ náà ọba ọba tó mọ̀ ní èmi ò mọ̀ wàtàkùdírù wàlà àkùdírù ìwọ náà ọba ò lágbára èmi ò lágbára wà á ń ta àlàmù lòhùyù ìwọ lọ́ba tó mọ̀ kọ̀kọ̀ ìmkúntà tààlàm aláhùnmá ìmkúntà tààlàm ìwọ náà ọba tó bá jẹ́ pé o bá mọ̀ àwa dárúkọ nǹkan tó fẹ́ ṣe yẹn anna hadal amra pé ọ̀rọ̀ tí mo fẹ́ ohun tí mo fẹ́ ṣe yìí iṣẹ́ tí mo fẹ́ lọ gbà yìí ìyàwó tí mo fẹ́ fẹ́ yìí ọkọ tí mo fẹ́ fẹ́ yìí khayra li fi dini tó bá rí polóore fún mi lórí ẹ̀sìn mi wà màáṣì tó bá rí polóore fún mi lórí ìṣẹ̀mí mi wà aqibati amri tó bá rí polóore fún mi lórí àtibọ̀tọ́ mi fàkòdérehulí ìwọ náà ọba kádàrẹ́ fún mi wàyàsírùhù lè ìwọ náà wá fi ṣèrọ̀rùn fún mi tó mọ báríkì lè fi kó sì bá mi fa àlùbáríkà sí. wáyé kóńtà tààlà tí ìwọ náà bá wá mọ̀ anna hadal amúrọ̀ ṣàrù lè pé tí mo fẹ́ dáwọ́ wà wá dárúkọ nǹkan yẹn tó bá mọ̀ pé aburú ló ń bẹ́ẹ̀ fún mi fìdí ni lórí ẹ̀sìn mi wà mọ̀ áàṣì lórí ìṣẹ̀mí mi wà áàkìbàtà amúrì àti lórí àtibọ̀tọ́ mi wasurifuhu ani ìwọ náà gbé jìnnà sí mi wasurifu ni anihu gbé mi náà jìnnà sí tọ́ bá ń gbé wá mi ìwọ náà gbogbo ìgbà tọ́ bá láwọn ń dé májọ bá mi lé tóró mẹ́fà burú ló wà bẹ́ẹ̀ fún mi. gbé jìnnà sí mi gbé mi jìnnà sí ìwọ náà wọn bá wasurifu ni anihu wasurifu wa wasurifu ni anihu. ìwọ ọlọ́run ọba wá fún mi ní ohun tó dáa dípò rẹ̀ ní gbogbo ibi tó bá wà kò sì bá mi fà lùbáríkà sí i eléyìí ti tó fún mùsùlùmí tó bá ti wí eléyìí wàá dáwọ́lé ohun tó fẹ́ ṣe tó bá ti bọ́ sí fún ẹ ó lóore fún ẹ nìyẹn tí ò bá bọ́ sí kò lóore ò wá ní máa dúró lórí pé àáfà ṣe máa lálàá ẹ ọjọ́ mélòó ni màá fi lálàá ọjọ́ mélòó ni màá fi ṣe tó bá ti ṣe lẹ́ẹ̀kan ti tó gbára lọ́nà ọba lé lórí o ní láti dára ẹ láàmú ṣùgbọ́n gbà táwọn èèyàn dúró déédéé àwọn èèyàn wá ń dáàbò àwọn èèyàn wá ń fi wọ́n jẹun wọ́n parọ́ fún wọn wọ́n fi làákàyè wọn ṣeré kọ́lọ̀ ọba kó fún wa nípa ayọ̀ lọ́hùn àwọn àfáà ti ba ayé ọ̀gọ̀rọ̀ èèyàn jẹ́ wọ́n ti ba ìmọ̀ye ilé jẹ́ àwọn tó ń woṣẹ́ yìí wọ́n ti dàgbé sí ayé ọ̀pọ̀lọpọ̀ èèyàn rú wọ́n á ní ẹ̀yẹ́ ẹ̀ ló ń ṣe bàbá ẹ̀ ló ń ṣe àbúrò ẹ̀ ló ń ṣe ẹ̀gbọ́n ẹ̀ ló ń ṣe wọ́n á wá sọ àwọn èèyàn dọ̀tá wọn wá pẹ̀yìn wọn síra wọn àwọn èèyàn parun torí pé kíni látara ìmọ̀kọ kọ́nà ọba kó jọ kó ṣàánú ẹnì kọ̀ọ̀kan wa kọ́nà kó mú wa dúró dédé kó fún wa ní àgbọ́yé ẹ̀sìn ẹ̀ kó fún wa ní ìdúróṣinṣin lórí ẹ̀sìn ẹ̀ kó sì jẹ́ ká kú sórí Islam kọ́nà ọba kó fi wá ṣokùn bẹ́ẹ̀ dáadáa ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب وصلى الله على نبينا محمد وعلى آله وأصحابه أجمعين